الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبعهم بسان إلى يوم الدين أما بعد أما دوق فلان وبا أبا لانو ọba onúkẹ́ ọba ọlọ́pẹ́ ọba olóore ọba tó ṣe pé gbogbo ìgbà ní ṣàánú wa lóòrèkóòrè nígbàkúùgbà adúpẹ́ fún àyìn lógo àmọ́ olóore lórí oore tó ṣe fún wa à ń bẹ̀ ọlọ́run bọba àlékè ọlá náà kó tún máa ṣàánú wa nígbàkúùgbà lóòrèkóòrè bí ti ń ṣàánú wa bọ̀ àṣekẹ́sìkẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti gẹ̀ẹ́ kọ́ lọ́ba ara léra ń sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ló fi di ọjọ́ ẹ̀san àkókò yìí mo fi fẹ́ ṣàlàyé fún wa nípa ìmúra sí àdúà kéèyàn ṣàdúà dáadáa gbogbo bọ́lọ́n bá ti fún ọ nígbà láàyè sí ṣàdúà bẹ́ẹ̀ lọ́wọ́n ọba ọlọ́run bọba lékè ọlá ó jẹ́ òye wa nípa pé ẹni tí ọba pé òun òun ọlọ́run bó bá jà ọlọ́run bá ní pé wọ̀kọ́ lọ́rọ́ bó kòmòdì ọ̀hún ni nígbà tí ọlọ́run bá yín sọ fún yín báyìí pé ẹ pè mí o pásítẹ̀jìbì lọ́kọ̀ àdáyín lóhùn ní sọ́ọ̀tù gọ́ọ̀fíìmù ní àyà 60 iná lẹ́dínà ìsẹ̀kìlérò náà ní ìbàdàtì àwọn tí wọ́n ń ṣe ìgbéraga lórí ìmá pèmí ọlọ́run ìmá jọ́sìn fèmí ọlọ́run sọ̀yẹ̀dẹ̀kọ̀ lóhùn papọ̀ máwọn tí ó wọbẹ̀ lọ́dàkùnmájẹ́ àwọbẹ̀ bákan náà nínú sọ́ọ̀tù bùbákọ́rà ní àyà 186 ọlọ́run bá ní pé wá ìdá sàálàkà ìbáàdì à ń ní ìrí ọ̀nẹ́bì táwọn ẹrúsìn mi bá béèrè nípa mi lọ́wọ́ rẹ fáyín ní ìkọ̀rì sọ fún wọn pé mo súnmọ́ wọn òjìbù dáwà tẹ̀dá ìdáadáa yìí sì máa ń jẹ́ pé ẹni ọba pè mí nígbà tó bá pè mí inú Ramadan náà láwọ̀ yìí ọwọ́ gbẹ̀yìn ayà yìí nẹ́ẹ̀sì nígbà tọ́lọ́run bá ń sọ nípa ayáwẹ̀ iná ìlọ́lọ́run ọba àwọn ayáwẹ̀ lọ́lọ́run bá gbé wá tí bọ́lọ́run bá ti ń bá ọ̀rọ̀ ayáwẹ̀ bọ̀ wá láti five rẹ̀ 186 rẹ̀ kó tó di pé ó tún wá padà eh, four rẹ̀ kó tó bọ́lọ́run padà sọ ní 186 pé wá ìdásá aláka ìbádé á ní ìfàyín ní kọ̀rì ibẹ̀ táwọn ẹrú sì mi bá béèrè nípa mi lọ́wọ́ rẹ̀ ànẹ́bì sọ pé mo súnmọ́ wọn ò jí ibùdá wa tàdá yín èyí máa ń jẹ́ pé olùpè mí olùpèpè ìdáadáa tó bá pè mí ni o ẹ̀rí gbé má jẹ̀mú tọ́lọ́run bá fi sẹ́ inú àdúrà náà ní kékeré ọ̀pọ̀lọ́ téèyàn bá pè yóò dá ẹ̀ lóhùn fálí ẹ̀sẹ̀ jí ìbò líì kí wọ́n jẹ́ pé èmi náà wálé omi nù bíi kí wọ́n sì gbà mí gbọ́ làwọn lẹ́hùn yẹ̀ òṣòro kí wọ́n lè bá jẹ́ ẹni tí ó rí tọ́sọ́nà ká má muhammad sallallahu alaihi wa sallam wọ́n sàlàyé fún agbé àdúrà ahu ó wà ní ìbáàdà ṣe rí àdúrà ìjọsìn o ni o torí pé ọlọ́run bá sọ pé ẹ̀dẹ̀ wọn ní ẹ pè mí yín lóhùn bákan náà ọba yín ọba àbùkún ọba olùtìjú ọlọ́run ọba máa tìjú kẹrí ìmọ̀ ni alákùnlé ni yẹ̀sítáhì a máa tìjú mi ní abdi lọ́dọ̀ ẹrú rẹ̀ ìdá àrọ́fà ayẹ̀dé ìhì ilé yìí nígbà tó bá tẹ́wọ́ rẹ̀ méjèèjì tó tẹ sọ́dọ̀ ọlọ́run ọba à ń yẹrù dáhùnmọ̀ sí fọ́ ọlọ́run bó wá dáwọ́ yẹn padà ló fi fo ọlọ́run bó ní ṣe bẹ́ẹ̀ afá àbúdáwùd àti tírímìlì àti ibùdó ẹni àwọn gbé àdìsí náà jáde eléyìí nínú ẹ̀kọ́ lọ́wà nígbà tí àbá ń bẹ lọ́hùn wọn fẹ́ jẹ́ ká tẹ́wọ́ pàápàá jùlọ ẹ̀tọ́ ọ̀tọ́ tẹ́wọ́ yìí ká mú lọ́sọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ tàbá fẹ́ tẹ́wọ́ èyàn kẹ̀sẹ̀ gòkè kẹfẹ́ sàdá lójijì ọba sáré tẹ́wọ́ àwọn àkókò kan bẹ tó nídìí kọ tẹ́wọ́ ń bẹ o òkè òun ti ń sálámọ̀ tán ó ti láwọn àdúrà tí yìí ń ṣe síwájú kó tó tẹ́wọ́ ẹni pé àwọn àdúrà àlewà àrìdà ń lẹbi sálá sálá bá sálá àwọn àdúrà tó wá tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tá a bá kí òun tẹ́yìn yóò ti ṣe gbogbo àwọn nǹkan yẹn lẹ́yìn ìgbà náà wàá fẹ́ bẹ lọ́hùn ọwọ́ àtẹ̀wọ́ ọwà tẹ̀wọ́ kìí sí pé ìdílé tó kírun tẹ́lẹ̀ tó sáré tẹ́wọ́ ó kéré pin sí ẹ̀wà foríjì lọ́dọ̀ ọlọ́run bá kódà kò sí pé nẹ́fìlà ọ̀sàfùlà ọ̀sàfùlà ọ̀sàfùlà so kò wá foríjì lọ́dọ̀ ọlọ́run sọ̀sọ̀ láti fa níbi ọ̀run sọ́lá ọ̀lá ọ̀lọ́ sọ́lá kọ̀ wá tẹ́wọ́ kọ̀ máa bẹ̀rẹ̀ ohun tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run ó ń sọ ọlọ́run bá sọ fún wa náà àdísì mi pé mọ́mí mùsùlùm yẹ́dẹ̀ ń lọ́ àbìdá àwọ̀tẹ́ni ẹni yòówù tọba kò ní sí mùsùlùmí yòówù tọba pé ọlọ́run ọba pẹ̀lú ohun tó pé fún lẹ́yìn ṣàfihàn ismon kò sí ẹ̀ṣẹ̀ lórí ohun tó pọ̀ ọlọ́run ọba fún wàlákọ́ tí wọ́n tó rákìn

tàbí kọ́lọ̀n bọ́ bá gbé kó ó bá gbé kó òfin aburú kan èyí tó ṣe déédé àdó àti ìbẹ̀ lọ́wọ́n bá fún yẹn kọ́ bá gbé kó kọ́ bá gbé kó àwọn sàábé sọ pé idan nukṣẹ̀rọ̀ ah tó bá jẹ́ bẹ́ẹ̀ á pọ̀ lẹ́ni tí ó máa ṣàdọ́ o àlẹ́bí sọ pé Allahu aksaru tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá gan ọba tó pọ̀ ni tí máa fún yẹn ní bẹ́yẹn bá ṣe pọ̀ sí bẹ́yẹn bá ṣe pọ̀ ládùá sí bẹ́ẹ̀ náà ló ṣe fún yẹn ní nǹkan pọ̀ sí ẹ̀yìn yẹn nínú àdábì du'a wal istibabu li ijaba nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n bẹ ati ṣíṣe àti ọ̀nà tí wọ́n máa ń gbàjẹ́ pé èèyàn nígbà tí wọ́n máa ń gbàjẹ́ pé ẹ̀dá alákọ̀ọ́kọ́ al-ikhlasu lillah kéèyàn ṣàfọ̀mọ́ àdúrà rẹ̀ ti ń ṣe má dá papọ̀ mọ́ nǹkan kan tó bá ń amada tijani lóòkọ ibrahim niyas lóòkọ eh, ibrahim eh, eh, ilé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn séwù àgbọ́dọ̀ ṣọ́ra àgbọ́dọ̀ dàrún pọ̀ èyí sì sọ pé kọ́lọ́run bọ́ wọlé àyà kọ́ wọlé àbábá kọ́ wọlé àwọn tó tẹ̀lú ìdó èyí sọ bẹ́ẹ̀ mọ́ àdán àdó al-ikhlasu lillah ọlọ́run bá nìkan nìyẹn pé kódà èyí gbọ́dọ̀ sọ pé kọ́ wọlé ànẹ́bì ọgbọ́dọ̀ sọ pé kọ́ wọlé àkàábà ọgbọ́dọ̀ sọ pé kọ́ wọlé àràfà èyí tó kún ẹnu àwọn Yorùbá lónìí tí wọ́n bá ń bẹ lọ́hùn al-ikhlasu lillah kéèyàn ṣe ọlọ́run ọba léyìí tí èyí ń sáfọ́ mọ́ òun sọ pé kó wo nǹkan kan kó wo gbá kó wà wo kó wo àsásùn lẹ́yìn àwọn iṣẹ́ rí wa èyí wọn ni ànábì àmúṣà ọlá àṣọlá ó ní ìyẹn lè fi ṣàkàṣọ orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run àti àwọn iṣẹ́ olóore èyí tí pé a ṣe tọ́lọ̀ wọn bò ń kọ́ wa lọ́rùn àti ìfìbẹ̀ lọ́rùn bákan náà yẹ́bùdá alhamdulillah tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà kó bẹ̀rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ fọlọ́run ọ̀sán náà lè kó yin ọlọ́run balógun ثم الصلاة على النبي صلى الله عليه وسلم لينا قواس صلاة على النبي صلى الله عليه وسلم يختم بذلك كفر صلاة كفر قالية يكتب في قراءة دار كفر صلاة كفر قالية الجسم في الدعاء واليقين بالإجابة كي يقبل لدودو أدعى تهم بلون بافون ọlọ́run bọ́ dóhun lóhun ní ike àwa mùsùlùmí lónìí tàìsí lónìí mọ́nù ìgbàgbọ́ òdodo àfọwọ́ ọmọ ó ní kóhun òun ò gbà tóun bá bẹ lọ́hùn òun gbà pé Ọlọ́run bá ti gbà àdó òun ṣùgbọ́n nǹkan tí máa ń ṣe òun ni pé ìjọ òun ń rójú ráyè láti bẹ lọ́hùn ìrójú ráyè náà ni wàhálà òun ṣùgbọ́n tóun bẹ ti ráyè gbà pé Ọlọ́run bá ti gbà àdó òun tó ti yẹ pé gbogbo àwọn mùsùlùmí orí nù ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lọ́hùn bí ti ń bẹ lọ́hùn náà ló ti rán pé bí ọmọkùnrin ò tó yí ń tètè jáde sọ̀rọ̀ yìí la ilaha illallah ìbẹ́lọ́wọ̀n ọba ó mà lágbára gidi gan ni ọlọ́run máa ń tètè dẹ́dà lóhùn ẹ̀já tó bá dájọ́ ọ̀rọ̀ rẹ̀ kọ́ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa ń tètè máa ń yọ níbi ìṣòro tó wà gá àti ohun tí máa ń béèrè lọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run tètè máa ń dẹ́dà lóhùn ẹlẹ́ẹ̀kẹrin ilẹ̀háhù fi dùá èèyàn tá tẹpẹlẹ máa dùn àti ṣe èèyàn tẹpẹlẹ máa dùn àti ṣe ọ̀tọ̀ ń wá ìmọ̀ máa sọ́ wọ́n tó ń wọ́ láàáfíà máa bẹ́ lọ́wọ́ bá àlàáfíà yẹn wọ́n tó ń wọ́ ọmọ máa bẹ́ lọ́wọ́ bá nípa ọmọ gbogbo gbà wọ́n tó ń wọ́kọ sọfọ́lọ́wọ́n bá gbogbo gbà máa sọ wọ́n tó ń wọ́yàwó bẹ́ lọ́wọ́ bá lórí rẹ lóòrèkóòrè nígbàkúgbà àti gbogbo nǹkan yóò tó ń kálukú bá ń wà ọlọ́wọ́n bá ọba tí máa ń ṣe ní ilẹ̀ ààhú fi dọ́ra kéèyàn tẹpẹlẹ má dọ́ra ṣíṣe gá ọlọ́wọ́n bá máa ń gbà lóyìn pápá jùlọ nínú àwọn àkókò tààtúwá wáyé wàá dámúlẹ̀ ṣẹ̀jà kí èèyàn máa wà kẹjú tí èèyàn bá ti ń kọ́ máa kẹjú kọ́ máa kẹjú eléyìí gbogbo wa ni máa ń ṣe kódà tí èmi mi ti ń bá yín sọ̀rọ̀ yìí kọ́lọ́n kó ṣàtúnṣe wa ń bẹ̀ ni o àníbi àwọn mọ̀sálásí pé àyà ájẹ́lẹ̀ tó ní ṣe ìtọ́ ti máa kẹjú ní látòdè sùn ti máa ń wá o dákun má jẹ́ akẹ́jù má jẹ́ akẹ́jù tá a bá ń bẹ̀lọ́ má jẹ́ akẹ́jù nígbà míì máa bóyá ń gbà tó á jẹ́ pé máa ń sábà ṣẹlẹ̀ sí mi lọ́pọ̀lọpọ̀ gbangba mi ni o kí n pé tí n bá bẹ lọ́run bá fún kẹ̀kẹ́ kí n tó kò níbi tí n bẹ lọ́run bá fún yẹn lọ́run bó ti gbàdúrà mi nígbà mi wa máa ń bẹ dé pé bẹ́ẹ̀ náà ti máa retí àdúrà mi tọ́lọ́run bọ̀ bá tètè tí wàá dáhùn rẹ̀ yóò ìkẹ́jú kó tètè gbà á máa bẹ fún mi lọ́pọ̀lọpọ̀ gbà mi so eléyìí máa mọ̀ pé ń ṣẹlẹ̀ sí mi náà ó ṣe ṣe kó máa ṣẹlẹ̀ sáwọn míì náà ló jẹ́ kí n fi àpèjúwe ara mi ṣàpèjúwe ẹ̀dá kan má jẹ́ akánjú ọlọ́run bọ̀ balẹ̀ kí ọlá ọba tí máa ń gbọ́ ni ó sì máa ń dẹ́dà lóhùn àìsọ pé máa ń gbọ́rọ̀ àti ohun tó jẹ́ ọ̀rọ̀ àti ohun tí èso ọ̀rọ̀ gbogbo ẹ̀rọ ọlọ́run bá máa ń gbọ́ àṣẹ ní ẹ̀ olùgbọ́ lọ́lọ́run ọba wọ̀lùbàṣẹ́ ó sì jẹ́ olùrí àìsọ pé máa ń rí rẹ o àti ohun tó jẹ́ rẹ àti tí èsì rẹ gbogbo ẹ̀rọ ọlọ́run ọba máa ń gbọ́ bẹ́ẹ̀ òdó wèlé kọ́lùbì fi dùn á eléyìí la gbọ́dọ̀ múlò kúkú dùn ẹlẹ́ẹ̀karùn ẹ̀ẹ́kẹ́ tí mẹ́rin ti ń fa tẹ̀sùbá ni yóò sì máa sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ẹ́rí pé ohun tí ń ṣe ọkàn rẹ̀ ò sí bẹ̀ rárá tó ti pa máa ń sàlàyé papọ̀rọ̀ tẹ̀sùbá yìí gan-an ó ní àjẹ́wọ̀n kọ́dà ọlọ́rọ̀ nínú téèyàn bá lo tẹ̀sùbá dáa púpọ̀ ìkóló wọn ṣẹ̀ṣẹ̀ lo tẹ̀sùbá lọ kò ní bùkátà sí àyẹ̀bí oúnjẹ ọlọ́run bò ní á lò ẹni tí ń lo ni pé a kílẹ̀tọ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ káwọn ọmọ níka rẹ̀ àwọn náà ní ọjẹ́ ni wọ́n sì máa sọ̀rọ̀ wọ́n máa bi lọ́rọ̀ kódà tí wọ́n fẹ́ sọ gan tí wọ́n tó ní àwọn ọmọ níka ìbá ń bè pé kúlé tẹ̀ ń sọ̀rọ̀ wọ́n mọ̀ sẹ́ni ìbá ń tọkọ̀ nà lọ́hù alẹ́rí à ń tọkọ̀ kú lẹ́ṣẹ̀ ẹni tó ní a máa sọ tó ní kí gbogbo nǹkan wọn máa sọ̀rọ̀ ní ẹ̀rọ ní a máa sọ tó jẹ́ pé kéèyàn máa ka ọwọ́ rẹ̀ kéèyàn jẹ́kọ́ kéèyàn sì wà nítòsí àdúrà òfin ọ̀rọ̀ kọ́ àwọ̀ ṣe dà téèyàn bàbá ẹlọ́run lásìgbà téèyàn ní ìrọ̀rùn ìrọ̀rá àtìgbà tí nǹkan lé fún yẹn àsìkò méjèèjì náà lè máa fi ń bẹ lọ́run ṣùgbọ́n pọ̀lọpọ̀ nígbà tó bá tó rí ṣòro ní òtò bẹ lọ́hùn nígbà tí dẹ́kun bá dé kò ní rántí ọlọ́run bá mọ́ ó lè máa lọ jọgbà fáwọn ayé àwọn èṣù àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ àwọn tó jẹ́ àwọn òkú ọ̀run ni wọ́n máa lọ ra ọwọ́ ẹ̀bẹ̀ sí ṣùgbọ́n nígbà tí ọba jẹ́ nìkan tó yẹ kó bá ní ìṣòro yóò wà rántí ọlọ́run bá ń gbà ní ẹlòmíì tẹ̀ ń bẹ àtìgbà tó rọrùn àtìgbà tó ṣòro ọlọ́run bá kọ́ná ọlọ́sàdì yọlọ́sàdì èèyàn ẹgbẹ́ rẹ̀ òkú ọ̀run àlùjẹ̀nú sìgìdì èṣù iná ẹlẹ́lòmíì máa ń padà lọ sẹ́rí ọkàn ààrẹ jẹ́ ní òkú kò fún kankan fún ju òfò lọ bákan náà la yasalu illa bá fẹ́ bẹ lọ́wọ́ ẹnìkankan o ní àdúrà lọ́wọ́ lẹ́yìn ọlọ́run bá nìkankan ọlọ́run bá nìkan ṣoṣo lèyàn máa ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ èyí béèrè lọ́wọ́ séwò ọ̀pọ̀lọpọ̀ ní máa sọ pé ẹ̀yin séwò ẹ má jojú ó ti wà ẹ̀yin tẹ́rí pé torí tí yín láàfin mì torí tí yín láàfin jẹ ẹ wá dára lóhùn ọ̀pọ̀lọpọ̀ eléyìí kún ẹnu àwọn tó jẹ́ àwọn tó tó sì pé wọ́n á máa gbé àwọn èèyàn lọ kó lójú ọ̀nà ọlọ́run tí wọ́n máa sọ pé tí wọ́n bá sì pè séwù ọlọ́run bò ní gbàdúrà wọn kódà àwọn séwù mi á máa sọ pé síwọ sí sẹ́nu tiẹ̀ sì tààrọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba sá ǹjẹ́ nu tiẹ̀ tọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba òun pe ọlọ́run ọba dàrẹ́tì àwa lọ́wọ́ máa pe àwọn wa máa bọ bọ lọ́hùn èyí táwọn tó jẹ́ àwọn séwù máa sọ fáwọn mòrídì wọn lónìí ọlọ́run làwọn ń bẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó sínú eléyìí ọlọ́run dákun làwọn ń bẹ adúpẹ́ tọ́lọ́run bá làwọn ń bẹ gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà tí wọ́n kó sábẹ́ eléyìí púpọ̀ tí wọ́n máa pe séwù lágbájá tí ikú wọ́n gbà pé séwù táwọn ń pè yẹn òun máa bá wọn pọ̀ lọ́hùn la ilaha illallah èyàn yẹn mi la yas'alu illallah wahda èèyàn gbọ́dọ̀ bẹ́ lọ́hùn fẹ́ pe òun fẹ́ bẹ́ lọ́hùn kọ́ wáyé pé yọ́ máa pe nǹkan ní papọ̀ lọ́hùn ọlọ́run bá nìkan ṣoṣo a máa ń pe ádámù dùn áyà àhìlì ah, a máa jẹ́ pé tá a bá ń bẹ lọ́wọ́n báyìí a gbọ́dọ̀ máa ṣépè láwọn ará ilé yẹn o ọ̀lmáàlì àgbọ̀dọ̀ máa ṣépèlé dúkìá wa o pẹ̀lú wálàjì àgbọ̀dọ̀ máa ṣépèlé ọmọ wa o nẹ́fṣ àgbọ̀dọ̀ máa ṣépèlé mi nínú nǹkan tó yẹ pé ẹlòmíì tó máa ń jẹ́ nìkan tó máa ń jìsọ fún rẹ̀ ni ó lè máa ṣépèlé àwọn ará ilé ẹ̀ ó lè máa ṣépèlé dúkìá rẹ̀ ó lè máa ṣépèlé ọmọ rẹ̀ ó lè máa ṣépèlé mi ẹ̀ ó lè máa ṣépèlé mi kan sọ́ra má ṣépè mọ́ èpè tó wọ́n bá mú lò tó wọ́n bá mú lọ ọ̀dọ̀ ọlọ́run tí wọ́n bá kọ́ sí wọ́n mú lọ sọ́nà ẹni tí wọ́n ṣe fún ẹni tí wọ́n fún ìtọ́ba se kò ń gẹ́ pé ọ yẹlẹ́ ní èpè èpè ní ọwọ́ ọ̀la sókí ṣùgbọ́n tí ọba yẹlẹ́ ní èpè wọ́n yẹn bọ̀ wádọ̀ wọ́tọ̀ ẹnu ló pé ìwọ́tọ̀ jẹ́yàwó tó ń ṣépè lọ́kọ rẹ ìwọ́tọ̀ ọjọ́kọ tó ń léyàwó rẹ̀ ewu bí ọ̀bá sì lọ́ọ́ ṣe kò ń gẹ́ rẹ̀ tí èsì kó ó yẹ lẹ́nu èpè tí wọ́n bá dógbé ọ̀hún wọ́dọ̀ tiẹ̀ náà ewu náà tún ni ẹ̀jẹ̀ fi pè é lẹ̀ bákan náà kọ́ tu sọ́wọ́ tí bi dùn á ìbáyìí lẹ́nu ọkọ̀ fọ́tí wọ̀lì jáà a gbọ́dọ̀ jẹ́ kóhùn wọ́n máa rẹ̀ lẹ̀ wọ́n máa lọ lẹ̀ nígbà tá a bá ń bẹ lọ́hùn tá a bá ń bẹ lọ́hùn kóhùn wọ́n lọ lẹ̀ láàrin pé kò lọ lẹ̀ kò lóòkè tàbájọ́ wà ń bẹ kára máa bẹ́ àìsàn dára pé láìláìlọ́lá láìláìlọ́lá àṣàfòlá àṣàfòlá rárá o rárá o kì í ṣàdúrà nẹ́bì lélẹ̀ ni o àwọn kan ni wọ́n gbé ilé ni wọ́n gbé wọnú ìsìlámù lónìí ọlọ́run bá ti ní kó máa yá òun yẹn díẹ̀ díẹ̀ ẹ̀rí wọn ní wọn máa pọ̀ ń bẹ̀ mọ́ ní ìsìn ọba yìí lọ lárọ̀wọ́ tó ti wá ń bí adúpẹ́ fọlọ́run oore ni tọ́lọ́run bá ṣe fún wa àwọn ibi tí wọ́n pọ̀ sí tí wọ́n bá ń ṣe gbogbo àwọn nǹkan yìí ọlọ́run dákun bá làwọn bẹ̀rù ọlọ́run bẹ ṣe létí gidi bẹ́ẹ̀ sì ni ìṣẹ́ni tí ọ̀gbọ́rọ̀ ọlọ́run ọba ọba olùgbọ́ ni ó sì alẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n sí ìrìn àjò kan àti Abu Musa al-Ash'ari àwọn sàárè bá bẹ̀rẹ̀ sí wọ́n bá bẹ̀rẹ̀ sí gbóhùn sókè ànẹ́bì sọ pé rí bá wọn ala anfusikum ẹgbóhùn yí wálẹ̀ ẹ pé adití bẹ́ẹ̀ lẹ̀ sì pé ẹni tí ò gbọ́ ẹni tẹ́ ń pè olùgbọ́dẹ o olùgbọ́lọ́lọ́hun bákan náà dẹ̀ ti rọ́ọ̀fù bí dam wal-istighfar minhu kájú pàṣù sẹ́lẹ̀ ìdíra tọ́lọ́run bá ṣe fún wa ọ̀ṣọ́kùrù lọ́hí àléhà àti kádúpẹ́ fọ́lọ́run bá lórí orí tó ṣe fún wa adámọ́ta kádó fi sọ́jẹ́ ń fi dùn án tá a bá ń bẹ lọ́wọ́n bá a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún àwọn àdúrà kan tí wọ́n ti fún àwọn èèyàn tó yẹ pé àdúrà yìí pé ó parí pẹ̀lú bá bá bá bá bá a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ipá máa ṣe pẹ́pẹ́ fún fọ́dọ̀ ọlọ́run ọba nígbà tá a bá ń sọ àdúrà tá tí ó máa wù wá ìkàlà wà wájú ọlọ́run pé wájú ọlọ́run ọba láwà tá a máa bẹ̀ a máa bẹ̀rù a máa rìn kàn orí lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run bó dáa lóhùn ọ́ dùlù mọ̀dọ́límù máa ta ọba ẹni abá ṣàbòsí fún ká dá àbòsí dáa sí ká dá padà pẹ̀lú òrónúkúrọ̀dà bákan náà dùn áwùsà láyàsá tá nínú àwọn ẹ̀kọ́ ní pé tá a bá ibi tá à ń máa ń dojúkọ kí òun tàbá ń bẹ lọ́wọ́ ọ̀dà púpọ̀ èsì tó láti wọ́n fún ilẹ̀ idp dua àsọ̀ọ́lẹ̀ kan ká máa gbọ́ ọwa ká máa tẹ́ ọwa sókè sọ́dọ̀ ọlọ́run ọlọ́run onídọ́wà padà ló fìfo ní máa jẹ́ ká dọ̀ ọgbà àlèwòdú kọ́bla dua ìntẹ̀yẹ sàrọ̀ kéèyàn sọ̀lọ̀ ọ̀làkójú kéèyàn bẹ̀ lọ́run tọba rọrùn fún yẹn aláyàtà àtẹ́dìyà fi dua bákan náà kéèyàn má jẹ́ nìkan tó yẹ kéèyàn sàṣojú bí àdúrà o bákan náà yẹ dáa kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí tiẹ̀ náà náà bí iná bá ń jó ni tí ń jọ máa ni àwọn Yorùbá ní pé ẹ̀mí làákọ́ sọ tí iná bá ń jó yẹn tí ń jọ máa ni èèyàn lẹ́nu kọ̀ọ̀kan wá bí ó sì bí ní jó yẹn ọ̀fẹ́ bẹ̀ lọ́wọ́n bá fún ọmọ ìyá rẹ̀ kan kọ́kọ́ bẹ̀ lọ́wọ́n bá fún ara tiẹ̀ náà náà à ń yàtọ̀ wá sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn orúkọ yìí kí ni ó fi bẹ̀ lọ́wọ́ ọba almu'min almuhaimin alwahab kí ni ó fi bẹ̀ lọ́wọ́ wàsífàtì ilẹ̀ ọ̀húnlà àtàwọn òrìyìn ọlọ́run bá náà òrìyìn rẹ̀ kí ni ó fi bẹ̀ lọ́wọ́ a ó bí amọ̀lẹ̀ sọ̀rẹ̀ tàbí iṣẹ́ rí tí yẹn ṣe kọ́ ọmọ dáyà ní so pé pé ẹni tí ń bẹ lọ́wọ́ báyìí òun gangan ló ṣiṣẹ́ yẹn fún rẹ̀ a ó bí dáyà rọ́jòlẹ̀ sọ̀rẹ̀ hajjẹn hajjẹrẹ̀lá tàbí kí ọlọ́run bá ẹni tó pé ó jẹ́ ní rí nísìnyí bẹ̀ láyé kì í ṣòfò kí ọlọ́run bá pẹ́ dákun ṣàgbà fún mi oṣù tó bọ̀ ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run wọ́n má lọ di sàárè o ẹni tí ń bẹ láyé tó mọ̀ lẹ́ni eré ọjọ́ kan ṣàdúrà fún mi kó tó wọn sì ṣàdúrà fún ọlọ́run bá máa gbà á nínú àwọn ẹ̀kọ́ ni bákan náà yẹ kó náà lèmọ́ tàn án wàlèmọ́ ṣọ̀rọ̀ wàlèmọ́ lìbáṣọ ní àlẹ́yìn aláfẹ́jẹ́ kájọ àwọ̀ ọgbà ohun tá ń wọ̀ ohun tá ń jẹ ohun tá ń mu ọ gbọ́dọ̀ jẹ́ lórí ohun tó fẹ̀tọ́ tàbágbàgbé àdìsẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá ìbéèrè sáfà ìrìn àjò rẹ̀ gùn tó ṣe àṣàǹfà àgbàbàrà ibi pé orúkú bò dédé orúkú bò la níbi wàhálà tó ṣe rìn àjò ìyàmú ìdílé ẹ̀dá òyìnbá ìdílé ìjìnlẹ̀ sàmà ọbẹ̀ ìjẹ́ nìkan tó nẹwọ̀ méjèèjì sókè ti bẹ̀ lọ́wọ́n wa ya Rabb ya Rabb ń pọ̀ ba pẹ̀lú náà ó kọ́ ọlọ́run nìyẹn ya Rabb ìrọ̀lọ́wọ́n bá mi ya Rabb ìrọ̀lọ́wọ́n bá mi o ṣùgbọ́n ẹ̀mí pé haram ṣùgbọ́n ohun tí o ọ̀mọ̀ṣọ́bù haram irun tí ń mu níbi èèwọ̀ ni o wọ́n mọ̀ nígbà so tí ń wọ̀ èèwọ̀ ni o fàánù ìṣẹ̀lẹ̀ àbùdá láì ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ àbùdá bóò ni wọ́n ṣe wá gbàdúrà rẹ̀ ó jẹ́ ń jẹ ń wọ̀ ṣé ní tó jẹ́ tọ́ ni kádọ̀ àwọn lè bàa gbà torípa ọlọ́run ànẹ́bì sọ pé bóò làdúrà náà ti gbà yẹn ni pé àdúrà ẹni yóò lè gbà látara pé ohun tí ń jẹ èèwọ̀ ni ohun tí ń mu èèwọ̀ ni ohun tí ń wọ̀ èèwọ̀ ni ká sọ àwọn ọ̀tọ̀ yìí ọ̀tọ̀ wá fẹ́ jáde ààrẹ ọgbà mọ́ máa mú sí ọ̀tọ̀ wá fẹ́ jáde ààrẹ ọgbà mọ́ máa mú gbó ọ̀tọ̀ wá fẹ́ jáde ààrẹ ọgbà mọ́ máa mú sìgá ọ̀tọ̀ wá fẹ́ jáde kájọ ààrẹ ọgbà mọ́ máa jẹ wọ́n máa jẹ àwọn èkúté ẹmọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa jẹjò bákan náà wọ́n máa jẹ àwọn ìjẹkújẹ èyí tí wọ́n ní ká ṣọ́ra fún bákan wọ́n máa wọ̀ kú nínú àwọn kan tí ní a máa wọ̀ wọ́n máa wọ̀ kò lè jí ká da ọ̀rẹ́ ọgbà ọlọ́run tó gbàdá ògbó wa bákan náà láàyè dùn bí ismin èyí bẹ̀rẹ̀ ọba lórí ẹsẹ̀ o èyí sì bẹ̀rẹ̀ ọba nípa pé kí mọ̀lẹ́bí ó gé bákan náà ń yá ọmọọrọ̀ bìlì máa rúfò yẹn ní àmì ìmúǹkà ẹni tó bá fẹ́ gbé ya ọ̀hún gbà yóò dá kó máa pàṣẹ dáadáa kó sì máa kọ̀wà nye kó máa kọ̀wà àbàjẹ́ fáwọn èèyàn kó máa pàṣẹ dáadáa kó sì máa kọ̀wà àbàjẹ́ fáwọn èèyàn ní ìlú màá kí òun náà Lailatul Qadr èyí tí gbogbo wa ń wá lásìkò yìí ọlọ́run bá ní àsìkò ń bẹ̀rẹ̀ òun Lailatul Qadr àdúrà máa máa ń gbàgbà o èyí pọ́lọ́run bá sọ pé khairun min alfi shahr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tọ́lọ́run bá ní kéèyàn sáàdọ̀ alákòókò gbà náà ìṣe làdọ́ yìí máa ń gbà jawful layli al-akhir ó tún wá lọ sí lọ́gàn ìjó tí ó sì máa bèèrè kalẹ̀ tí ń pè kí ni ọlọ́run bó dá lóhùn ta ní wà fún ní pé ọlọ́run bó ṣàpèjì fún ta ní bẹ́ẹ̀rẹ̀ kí ni ọlọ́run bó fún ọdún bí ṣọlá wá ti mọ tó bá lákàndá afẹ́ bẹ lọ́hùn nínú àwọn ìrìn wákàtí márààrún wa tá a máa ń kíyàn tá a bá kí tán tá a sọ wọn káfíẹ káfí tán kàbẹ lọ́hùn bẹ ọlọ́run bó gbàdá wa láì nílẹ̀ àdáni wà lè kọ́ ọmọ bákan náà tí wọ́n bá pè mú tán kó tó di wọ́n sì kọ́ ọmọ ọ̀run yẹn àdúrà tá a ń bẹ ọlọ́run bó gbàdá wa ẹ̀nẹ́bì lójú wa bẹ́ẹ̀ tá àtúmọ̀ kó lè láyìí wákàtí kan bẹ ní gbogbo alaalẹ́ tí wọ́n bá sàdúrà bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń gbàdúrà bẹ́ẹ̀ máa ń gbàdúrà nígbà ní ìdá ilẹ̀ sọ̀lá wà tí mo tó bá bákan náà àsìkò ìgbà tí wọ́n bá ń pè òun gan lọ́wọ́ yẹn tí wọ́n ń pè òun lọ́wọ́ wá pé tán àdúrà tá a wá sí lẹ́yìn rẹ̀ yẹn ọlọ́run bá máa ń gbàdúrà bẹ́ẹ̀ nígbà ní zoro lẹ́fẹ̀ẹ́ tójò bá ń rọ̀ ọlọ́run bá máa ń gbàdúrà lákòókò ìgbà tójò bá ń rọ̀ máa bẹ lọ́wọ́n ọba fún tó bá fẹ́ nígbà zá fi sọ fún fìfì sabilillah tí yẹn bá jẹ́ nìkan tó yẹ pé èèyàn wà lójú ogun ẹ̀sìn èèyàn wá tò lọ́wọ́ ọ̀wọ́ ń gbà yẹn ọlọ́run bá máa ń gbà sáàtù min yawmil jumu'ah wákàtí kan bẹ lóòjọ́ jùmọ̀ ẹni bá sáàtù àbẹ ọlọ́run bá máa ń gbà ó jẹ́ pé ìtọ́lọ́lá fẹ́ ọ̀dọ̀ àwọn àfa òun náà ni pé áṣù sáàtù min sáàtì al-asri yawmil jumu'ah ìgbẹ̀yìn ọwọ́ gbẹ̀yàn àlàásàrì lóòjọ́ jùmọ̀ ló bọ́ sí wípé àwọn míì sọ àdúrà omi tó orí omi zẹ́mzẹ́m mú tó bá ṣe àdúrà ń bẹ̀ máa níyà ti sọ ọ̀dẹ̀kọ̀ pẹ̀lú àníyàn tó lálàáfíà tí ìbábẹ̀ náà bá ń gbà yẹn ọlọ́run bá wá ń gbà àdúyà torí bá dẹni sọ pé máa wù zẹ́mzẹ́m ní mọ̀ ṣe ìbàdà omi zẹ́mzẹ́m ń fi ìbá mọ́ fún yóò ó mú tán ọwá bẹ̀ lọ́run bá fún tó torí ẹ̀fẹ́ mú ọlọ́run bó gbàdúrà rẹ̀ fi sojo ní foríbalẹ̀ ọlọ́run bó gbàdúrà rẹ̀ foríbalẹ̀ ilẹ̀ ló máa sọ fún sí kóhun sí èdè bákan náà nígbà lè kọ́ nínú náà tí yẹn bá sì fèjì látọjú oorun lẹ́yìn lálẹ́ lóru ọ̀dùn àrùn bíi màá lóru fi dáa rẹ̀ kí yẹn wá sáàdá àti ẹ̀kọ́ wá fún kí yẹn sáàdá tí yẹn bá jí lóru tí yẹn bá jí níbi oorun alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa alayhi an-nushur la ilaha illa huwa wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in qadir rabbi ighfir li rabbi ighfir li kí yẹn wá sáàdá lẹ́yìn rẹ̀ àdúrà ìtọ́jú ká níbi sọ pé àwùdá àwọn ìdánimọ̀ àlàtọ̀ àárọ̀ sí tí ẹ̀ bá sùn lẹ́ni tó sàlùwàlá tó mọ̀ ìsẹ́ ìfọ̀dọ̀mìnà lẹ́yìn ọwá jí lóru ọ̀dà ọwà bẹ̀lọ́n ọlọ́run bó gbàdúrà rẹ̀ nígbà dùnà ìbí láìláha ìlà anta subhanaka inni kuntu minad zalimin tí a bá sọ gbólóhùn láìláìlá anta subhanaka inni kuntu minad zalimin ọlọ́run bá máa ń gbà bẹ́yìn lákòókò gbà yẹn kéèyàn jẹ́ nìkan kéèyàn gbìyànjú bákan náà dùnà náà sí akíbi wafati al-majid àdúrà tí èyàn bá tí tọmọdé ènìyàn bá ṣe nígbà tó kú kẹkú ọlọ́run bá máa ń gbàgbé yẹn àdúrà wọn bá dà sànà ìyá lọlọ ìwọ̀sọ̀lá bákan náà àdúrà téèyàn bá ṣe lẹ́yìn ìgbà téèyàn bá yan ọlọ́run bá lógo téèyàn ṣàṣàrà tó alẹ́ nàbí sallallahu alaihi wasallam fi tashahhud al-akhir ní àtáyà gbẹ̀yìn àdúrà téèyàn bá ṣe ń bẹ̀ ọlọ́run bá máa ń gbàgbé yẹn bákan náà àtàwọn àyè míì yawma Arafa àdúrà máa ń gbà ń nínú oṣù Ramadan táwa yìí àdúrà máa ń gbà ń bákan náà nígbà du'a fil musiba tádẹ́wò bá báyẹn tí ẹ̀ sọ pé inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni musibati wakhlif li khayran minha àdúrà yẹn máa ń gbà lásìkò ìgbà náà àtàwọn àkókò míì ìpè pé asòfin onídàbà gbàdúrà ọlọ́run tó bá kẹ́nà ìwà ò lè wá lédí lè wá ládé yìí wàhálà wá ládé yìí àdúrà tọ́wá yẹ pé bóyá òbí bá ṣe fọ́mọ rẹ̀ ọlọ́run bá máa ń gbà ó àdúrà àlùmọ̀dúró máa là máa ń dọ́lá mọ̀ ó àdúrà tẹ́ni tí wọ́n ṣàbòsí fún tó bá ṣe lórí ẹni tó ṣàbòsí fún ọlọ́run bá máa ń gbà ó ìwà ò lè mọ̀ ṣàfẹ́ tí ẹ̀ bá gbogbo tó bá ti bá rẹ̀ nírìn àjò ọ̀ ń lọ ni ọ̀ ń bọ̀ ni ọdọ́hun ni àdúrà tó bá ṣe ilé ọlọ́run bá máa ń gbà á wàá ò sọ imú hátà yóò fẹ́ra àdúrà tí aláwẹ̀ tó bá jẹ́ nìkan tó ń ṣe bá a ti ń gbà lọ́wọ́ yìí ká máa bẹ lọ́run bá títí yẹn fi sínú ọlọ́run bá máa ń gbà wàá ò sọ imú ní dàsí tẹ̀lẹ̀kì àdúrà tí aláwẹ̀ bá ṣe lásìkò ìgbà tí ń sínú lọ́wọ́ ọlọ́run bá máa ń gbà wàá ò lè mọ tọ́rì ẹni tó ṣe pé ó níṣòro pé ó ní dààmú dààbò wọ́n fẹ́ jẹ́ kí ọlọ́run bọ́ ọba àlékẹ́ọ́lá kó sì dáhùn lóhùn lásìkò ìgbà tó ń wà tó sì jẹ́ pé ìdààmú ti bá ọlọ́run bá máa gbà ìwà olè ìmọ̀ọ́mù làádìl ìmọ̀ọ́mù tó bá jó ń déédé àdúrà tó bá ṣe ọlọ́run bá máa ń gbà ìwà olè wálẹ̀dí àdìbá àbẹ̀bẹ̀ wà lédè yìí ìwà ọmọ tó jẹ́ nire àdúrà tó bá ṣe fún fún bí rẹ̀ ọlọ́run bá máa gbà ìwà wo akíba ìwòdó eh, ìbìmọ̀ àtòrò fìdálẹ̀ àdúrà tí yẹn bá ṣe nígbà tí yẹn bá ṣàlọ́ أشهد لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين àdúrà yẹn ọlọ́run bá máa gbà téèyàn ṣe ń bẹ̀yẹn dùn áwò bá dàrọ́ mi jẹ́mọ́rọ́tì ṣùgbọ́n àdúrà tá a bá ṣe ńgbà tá a bá ju òkò òkò kéke àti tààrin àdúrà tá a bá ṣe ń bẹ̀ ọlọ́run bá máa gbà dùn áwò dákìlì káàbà tí wọ́n bá wà nínú káàbà àdúrà tí wọ́n bá ṣe ń bẹ̀ ọlọ́run bá máa gbà dùn áwò alá sọ́fà tí wọ́n bá lórí òkè sọ́fà àdúrà tí wọ́n bá ṣe ọlọ́run bá máa gbà àdúrà wọn alá mọ́rùwà àdúrà tí yẹn bá ṣe nígbà tí yẹn bá wà ní mọ́rúwà ọlọ́run bá máa gbà àdúrà nígbà ní mọ́ṣárì haram àdúrà tí yẹn bá ṣe nígbà tí yẹn bá wà ní mọ́ṣárì haram ní fún àwọn alálàájì làwọn ilé yìí wà fún ọlọ́run bá máa gbà almu'min yẹ́dùn rọ́bà da'iman ẹ̀nà bá délùgbà gbòdòdó gbogbo ọgbà yóò máa bẹ lọ́wọ́ bá rẹ̀ ẹ̀yìn náà mọ̀ káàna ibi bá kó wáyé dáṣà aláka ìbáde àmì fàyè ní kọ̀rí tẹ́gbọ̀n àwọn ẹrú sì ní bá bèèrè nípa àmì lọ́wọ́ rẹ̀ ànẹ́bí sọ pé mo súnmọ́ wọn òjì bùdá wa tẹ̀ dáhìn dáadáa yìí máa jẹ́ pé ẹni ọba pè nígbà tó bá ti pè ní láàfin àbíhí àlẹ́ àwòkọ́tù ọ̀lẹ́ àwárẹ̀ ọ̀lẹ́ àmọ́kín tó kọ́sù bí mazid iná ẹ̀yà àwọn àkókò tá a kẹ sọ yìí iná ẹ̀ ní ọkẹ̀ jáde kún fún láti mójútó kò sígbà tá a bẹ lọ́n tọ́lọ́n bọ̀ gbàdúrà wa ṣùgbọ́n àwọn àkókò tá a sọ díẹ̀ níbẹ̀ tá a sọ lọ yìí tá a bá jẹ́ nìkẹta dúnú máa dọ́à ọlọ́run bá máa gbàdúrà ká lo àǹfààní gbangba rẹ̀ lọ́wọ́ kàfi bẹ̀ lọ́hùn ká lo àǹfààní ìgbà tá a bá fẹ́ sùn kàfi bẹ̀ lọ́hùn ká lo àǹfààní pé a bá wà lóru kàfi bẹ̀ lọ́hùn nídàkàtà àgbẹ̀yìn ooru ká lo àǹfààní pé àìbá ọmọ lè bọ́ sí òru lára tó lè kọ́dẹ̀ kàfi ọba dáadáa ká wá tún lo àǹfààní pípé àbájẹ́ ẹni tó ipa bá bára wa nírìn àjò tàbá bára wa lẹ́ni tó jòbì tàbá bára wa lẹ́ni tó ká jẹun pé a fúbi wa tàbájọmọ àṣàdúà fáwọn ọmọ wa tàbájọbì àṣàdúà tàbájẹ ẹni tó jẹ ìrìn àjò àbẹlọrun kọlọrun ọba lẹkẹ lákòóbá àti o gbogbo ń bá fún kò jẹ pé wà ń bẹ ń sáde bá kó ń bẹ ń wá sọ bá kó ń bẹ bá kó sọ wa kó níbi àwọn agbóhùn yìí tá a ni àbí yìí tá a mọ̀ nínú السلام عليكم ورحمة الله وبركاته